أهلا وسهلا مرحبا بعلامتي سلام عليك ذا الندى والكرامة لسانك يا أبو الرشيد له رشدا من مجال العبادة فإنك يا أبو الأواشد العالم فكيه بدين الله لا بعرافته وتواجد تحت العلم يا ذكرها بالعلم لا بالجهالة إلهي لا تعذبه فإني مقر بالذي قد كان مني وأمرك الله بنور سلامة وقال بما كيد ياسبين وتك إليه بما كيد غضبين وأملك الله كل نصيرا وكل جاء الحق وذهب الباطل إن الباطل كان زوقا أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم اللهم لك الحمد شكرا ولك المن فضلا لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان لك الحمد بالقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة لك الحمد بكل نعمة أنعمت بها علينا في قديم وحديث أو سر أو علانية أو خاصة أو عامة لك الحمد على ذلك حمدا كثيرا اللهم لك الحمد حتى ترضى ولك الحمد ربنا إذا رضيت ثم الصلاة والسلام على أشرف الأنبياء وإمام الرسل محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا آه الله سبحانه وتعالى الحمد لله إيتي ọpẹ́ wa náà kò ní òpin gbogbo tí a ń dá a tò ní ìtìsíwájú bí a bá lè lọ tílẹ̀ ó fi sú ìlera ọlọ́run tí ìtàn. àmúdá lè máa ní akẹ́mà náà bí àmúdá. ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ látara àwọn orí rẹ tọ́pọ̀. àmúdá lè máa ní akẹ́mà náà bí àmúdá. gbogbo èyí tó ṣe fún wa lóore ọlọ́run á lóore wà fẹ́ dáná pọ̀jù lánìí àlọ́ àmọ̀ àwùjọ dáa tọ́lọ́ ń ṣe fún wa òun náà ni aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad èyí tọ́lọ́ ń fi sàpọ́nlé wa àpọ́nlé ta ní òun lé ẹni àpọ́nlé tọ́lọ́ ń sí wa. ọlọ́wọ́ adúpẹ́ látara anábí Muhammad tọ́lọ́ rán sí wa. ọ̀dà wa lọ́la lérí gbogbo ẹni tó ọdá látara wípé ẹni ọdá tó ọrán sí wa tó ṣe lọ́gà òjíṣẹ́ òun náà ni àpọ́nlé àti èyí tá a ní ọlọ́wọ́n ọba dúpẹ́ fún ọ látara ọmọbìnrin àti àánú rẹ àti kẹ́ẹ̀dùn rẹ ọlọ́wọ́n àdúpẹ́ ọpẹ́ wa kò lópin ọlọ́run wa fi ọpẹ́ àfikún ọwọ́ àlékún kí àti ọlà fún wa síwájú ẹ̀dá ànábì wa Muhammad ìkí ọlọ́run ọlà ọlọ́run kọ́ máa bá síwájú ẹ̀dá ẹ̀yin àsálátù wa nítorí bí àyè ṣe gbà wá mọ́ ọ̀rọ̀ tá a rán mi ọ̀rọ̀ tá a lè gbẹ́jọ́kọ́ ìsọ̀tán ni ẹnu wọn báyìí tọ́lọ́run bá fún wa sọ. So, abẹ́nú àánú rẹ̀ kó ṣe ló kò fa dáadáa fẹ́ni ta ní náà ta gbọ́. lẹ́yìn àsàlátù wa fún aṣáájú ẹ̀dá abẹ́lọ́wọ́ fún gbogbo àwọn tí a jèrè dáadáa lára wọn tọ́lọ́hún ṣe ìtọ́nà fún wa látara sábàbí wọn tọ́lọ́hún yọ̀ǹda ẹ̀kọ́ ẹ̀sìn. tó ní kámúmí ẹ̀ lára wọn tí lè fún wa láǹfààní àti ṣèyí tá a rẹwà yìí pàápàá ọ̀rọ̀ ta ní káwá máa sọ̀rọ̀ bá ní ìjókòó tòní ọ̀rọ̀ tó tóbi ni ó lè fúyẹ́ lórí ahọ́n ọ̀rọ̀ kádàrá ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ tó jẹ́ sí wípé ó pín àwọn àfẹ́ ẹ̀sìn yẹ́lẹyẹ̀lẹ. òun lọ̀rọ̀ kádàrá kó rí nínú àwọn míì tí a ń gbà wípé kèé sọ̀rọ̀ tó yẹ kéèyàn máa sọ pa ọ̀rọ̀ tó yẹ kéèyàn sàdákẹ́ sọ kankan pa ẹni ṣùgbọ́n oríire ta ṣe ni wípé àwọn kan ti fi fi wa fi àdìsí Muhammad tí èèyàn máa ka ọ̀rọ̀ wọn tí wọ́n kọ́ ọ́lẹ̀ sẹ́nu òsì ní máa nítorí pé wọn ní gbẹ́sẹ̀ kọjá tọ́lọ́hun àti ntánàbì rẹ̀ wí èyí ni oríire wa ta sí látara àwọn àlùfáà wa wọ̀nyí àwọn tó ti bọ́ọ̀lù kìámọ̀ ọ́nù wọn bad an mẹsàmá àti sheikh alwalid abdulbaki muhammad àfẹ́lẹ́ òkun àlùfáà wa àgbà tí wọ́n jẹ́ sábà bí dáadáa fún wa ọlọ́run àbíọ́ bá nílé kù kẹ́ àti àánú rẹ fún bàbá ọwọ́ akárí gbogbo àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá. báwọn tá fi máa sọ tiwájú báwọn tá fi máa sọ tiwájú àlékún ọ̀la àlékún ìgẹ̀ báwọn tá fi máa sọ tiwájú. gbogbo àwọn tó kọ́ wa tí wọ́n rè wá ládùúgbò tá a wà yìí ni ó òkèèrè àtàwọn tí wọ́n kọ́ nǹkan lójú ọ̀nà àmà tí a ń rí kà à ń rẹ́kọ̀ọ́ ọgbọ́n òye à ń rí mú látara àkọọ́lẹ̀ wọn gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́mọba ní lékún kẹ́ wọn. àwọn tó sẹ́kù fún wa láàfà jẹ́kulẹ̀ wọn dá o. àmín. àwa náà bí ọlọ́run ṣe wá nírin iṣẹ́ fún ẹ̀sìn. àmín. ọlọ́run àbí ọmọ ṣe wá nírin iṣẹ́ ẹ̀sẹ̀. gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wa ta kù sí ọlọ́run mọ́sálá ìṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa. àmín. ọlá títóbi ọlọ́run àníkàbára wa sọ̀rọ̀ lórí kádàrá àwọn ọmọ ìyá mi tí wọ́n bẹ̀mí ní sí àlùbáríkà yìí wọ́n ní ká sọ nípa táwọn pè ní alqada'u wal tàbí alqadaru wal wọ́n ló ní ká wá sọ̀rọ̀ níbẹ̀ bàbá fẹ́ sọ̀rọ̀ nípa èyí ohun tá a fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́rọ̀ gbàgbọ́ ìgbàgbọ́ tó jẹ́ pèpele kan nínú pèpele mẹ́ta tá a gbé ẹ̀sìn ọmọ èèyàn kà ẹ̀sìn tó jẹ́ pé ńlọ́lọ́run ní ká ẹ̀ wálé ayé ọlọ́run subhanahu wa ta'ala kò ní kẹ́nìkọ̀ọ̀kan wa ká wálé ayé yìí wá ṣe kankan ju ká wá sí lọ. wà á máa kọ́lá kí fúnlẹ́jì náwó ìfà ilẹ̀ ní àbùdó. ọlọ́run wọn ní àtàlìjànú lásán nítorí kankan táyọ̀ ti torí ká wá sí o. bàbá wa sọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n gbé kárí pèpele mẹ́ta. àwọn tí kò dín ní sálẹ̀ àtà. àkọ́kọ́ ẹ̀ òun ni Islam. ẹlẹ́kejì ní iman ẹ̀kẹta òun náà ní ẹ̀sà bàbá ń sọ̀rọ̀ kádàrá à ń sọ̀rọ̀ nípa àgbàgbọ́ èyí tó sí wípé bọ́bá ti yẹ nínú ilé ayé ọmọnìyàn ẹ̀sìn gbogbo ẹ̀sìn tí èèyàn bá ṣe láyé mẹ́rin ti yọwọ́ ìgbàgbọ́ kú òun bẹ́ẹ̀ ìrégbé ìrẹ́rì ẹ̀sìn ni ọlọ́run ò lè gbé ẹ̀sìn kankan tí gbàgbọ́ òmù tí gbàgbọ́ òjìdò ń bẹ̀ ọlọ́run ò lè gbá bàbá wọn sọ̀rọ̀ gbàgbọ́ àtàǹfààní tí ń bẹ́ ń kò sí bá ṣe sọ kò sí bá ṣe kì í tá à ní kí ọ̀rọ̀ kádàrá kan bí èèyàn bá lóun gbàgbọ́ bí ọba tí ìnígbàgbọ́ nu agbọ́nrin ọ̀rọ̀ ta rán mi láti sọ ń pa rẹ̀ yí ìgbàgbọ́ rò tí ọba sì nígbàgbọ́ ẹ̀sìn rẹ̀ òdúró ó pé gbogbo nǹkan wọ̀nyí ni ó jọ ń fara wọn ní tẹ̀tẹ́ ìgbàgbọ́ orí ẹ̀sìn kà nígbà mi ó lè sọ wípé alladhina amanu wa amilu salihat yóò fi gbàgbọ́ tẹ́lẹ̀ yóò wà fi sẹ́ẹ̀sì iṣẹ́ olóore yóò fi lé o fẹ́ pé bí èèyàn bá ń ṣiṣẹ́ rẹ tí gbàgbé èèyàn ọ̀bá dá kò ní sáré wájú ọlọ́run kò sí ń jẹ́ sáré tí tó bá wọnú ilé ayé ọmọnìyàn ilé ayé rẹ̀ ó yí padà yóò yí padà sí dáadáa òun làpéjúwe oríire tọ́mọ ènìyàn lè ní láyé bí ọba sì gbàgbọ́ ń bẹ̀ ọmọ ènìyàn ò lè àlejúwe ẹ̀bí olóríire àlejúwe ẹ̀bí aláṣeyọrí Emmanuel amik ìgbàgbọ́ tó jìnnà òun lè yóò fi ní àṣeyọrí láyé òun làwọn ẹni ṣáájú wá ní tí kádàrá yìí jẹ́ kan bẹ̀ gbogbo ohun tójú wọn kàn láyé kọjá nǹkan kan lójú wọn ìmáàmù bùnú tẹ́ẹ̀mìyà rahimahullah bí wọ́n ṣe dà láàmú tó tí wọ́n dà láàmú wọ́n fi tí ní ẹ̀ nítorí pé ń júwe ọ̀kan ṣoṣo ọlọ́run fáwọn èèyàn hmm. gbogbo sẹ̀mí ayé rẹ̀ tó ṣe yẹn tẹ́kìlùmí síjì ìlà láti mú ẹ̀wọ̀n bọ́ nú ẹ̀wọ̀n ni ìjọ tí ó kú ò láyé ó kú ò láyé sínú ẹ̀wọ̀n ni fìsíjì ni kọ́lẹ́à ẹ̀wọ̀n kan tí wọ́n ń pè ní kọ́lẹ́à fi Damasco ibẹ̀ lọ parí ẹ̀mí ẹ̀ sí tòun ti bíjìyà yìí sọ̀pọ̀ tó nítorí ìgbàgbọ́ tí ń bẹ fún mm. Imam Ibn Taymiyyah ó ní má yẹ fálù bí àdáyìí gbogbo táwọn ọ̀tá ọ̀tá ẹ̀sìn ń ṣe fún mi ìyà tí wọ́n fi ń jẹ mí kò ní túmọ̀ sí mi síjì ní rọ̀hátì ẹ̀wọ̀n tí wọ́n fi mí sí yìí tí ń rò fáwọn jẹ mí yà wọ́n fún mi ní sinmi rọ̀hátì bí ìgbà tí mo wà ń sinmi ni wàhálsí kàlùwọ́tì dídì tẹ́mi tí wọ́n fi mí pamọ́ síbi kan tí ń rò páwọn jẹmíyà hálùwàtì bí ìgbà tí mo wálú àlè tí mo rà yìí sí lọ́wọ́ bá mi lọ. nítorí kí ni ti hàdí kọtù rahmani fi sọdìrì yìí. gbogbo tí èèyàn rí òbí ṣe mí béèyàn ọ̀bá lè gba ilé ìgbádùn ọlọ́run amusement park ọlọ́run ilé ìgbafẹ́ ọlọ́run tí ń ń dàyà mi yìí béèyàn ọ̀bá ti lè yọ kúò gbogbo tó rí òbí ṣe kò jẹ́ kàkà. àfihàn. أنتهوا وراء السدود أخيتهم بتلك القيود وإن كنت بالله مستعصما فماذا يدعوك كيد العبيد ilé ìgbà fàájì ọlọ́run tí ń bẹ ń gbà ya rẹ̀ onígbàgbọ́ ó ní kí nǹkan kan ọba ti ṣègbàgbọ́ yìí gbogbo ohun tẹ́ ẹ bá fi ṣe mí kọjá nǹkan kan ọjọ́ bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa náà ta bá nígbàgbọ́ ákì àtàhùrùn. àkíyàtàhùrùn ọ̀rọ̀ àṣùdù. bẹ́ẹ̀ ti wúlẹ̀ kí wọ́n fi ìyàn pamọ́ sẹ́yìn kankan kí wọ́n máa jẹ́ yàtọ̀ òkú ọlọmọlúwàbí ó kọ orí òyí padà tí bàbá ọba ti sọ ni. ẹ̀dẹ́ lọ́wọ́ ẹ̀dẹ́ lọ́rùn ẹ̀jì ẹ̀jẹ̀ yà tí bàbá ọba ti bọ́ọ̀lẹ̀ àtàhùrùn gbogbo tí wọ́n bá rí wọ́n máa fi sí ó fúyẹ́. wọ́n ń kú bàbí láì mọ́ sọ́ọ̀sì máa. gbogbo ìgbà tí ìsopọ̀ rẹ̀ àtọ́lọ́wọ̀n ọ̀bá ti já. bàmá dàyàgò kàkà ìdòlà bí. ẹbú lásán lọmọ ènìyàn gbogbo tí wọ́n bá rí wọ́n máa fi sí ó tí n tó sòwò àtọ́lọ́wọ̀n ọ̀bá ti já kìí kankan níwájú ọlọ́run. ìgbàgbọ́ irinṣẹ́ ni tí máa ń ní orí pa nínú sẹ̀mí ọmọnìyàn tá a bá wọ́n sọ̀rọ̀ gbàgbọ́ yìí ó ní àwọn pèpéle tàbórígun tàwa gbé gbàgbọ́ kà ọ̀kan nínú orígun rẹ̀ lárán mi láti máa sọ nípa rẹ̀ yìí òun la rí nínú hadithi Jùbìrì nígbà tó wá bá rasúlù karim sallallahu alayhi wa sallam ẹni ọgbà àdìsí náà wá àdìsí tó gbajúmọ̀ ni ó ní ìgbà táwọn jùlúùsì inda rasulillahi sallallahu alayhi wa sallam àjókòó ti aṣíwájú ẹ̀dá ìtọ́là àlẹ́yìn rajul ọkùnrin kankan yọ sí wa ni bàyá bí tíyà aṣọ rẹ̀ funfun gbò ṣèdínú sàwádìí ṣá irun orí rẹ̀ dúdú kiri láàyòrò àléyìí àtàrù sábà orípa onírìn àjò kankan hàn lárẹ̀ bí eruku bí ìdọ̀tí aso ọkọ̀ hàn lárẹ̀ ó túmọ̀ sí pé. ọkàn yọ náà ni kì í ṣẹni tí rìnrìn àjò kan tó jágò ń bọ̀ ààrùn orípa rìn àjò láre. wala ya'rifuhu minna ahad. kò sẹ́ni kankan nu wa tó sì dá mà àmọ́ àrí. títí tó fi wá dojú kà nábì ọwọ́ àjòkò ti ànábì. àsìnẹ́dà rukbatayhi ila rukbatayhi ó fi orúnkún rẹ̀ méjèèjì. ó fi sẹ́ẹ̀tì orúkọ ànábì níjòkó. wọ́wọ́dà àkàfẹ́yì aláfàkẹ́yì ọmọ ọwọ́ rẹ̀ méjèèjì ó gbélé ìtàn ànábì. ọwọ́ sọ àkùnrin ní alẹ́ islam nínú àdéhùn yẹn náà láti ní pẹ̀pẹ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé ẹ̀sìn kà ó wá ń sọ wípé fún mi nírò sọ fún mi kí ni wọ́n pè ní Islam. ọ̀la ń tọ́ ṣáàbù aláìlà ìlọ́lá. ó máa kádìlẹ̀ ibẹ̀ yẹn gan kọ́là ń lọ oni ni an tashhada an ilaha illallah wa anna muhammada wa وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت يسأله ويصدقه قال صدقت nígbà anábì wí délẹ̀ tọ́ka ìsìláàmù fún tán ẹni tí ń béèrè náà ni wọ́n ń sọ fún pé oṣòdodo ọmọ kì í ìbéèrè ànsà ìpè ọgbà ẹni tí béèrè náà ni ń bílé oníbéèrè náà ni ń sọ fẹ́ni tá à ń bi pé ọgbà. fàájì múnalẹ́wù èèmọ̀ wá ṣe wá wípé bó o ló ṣe rí báyìí yẹ̀sẹ̀ àlùhù ìwọ lọ ń bà lẹ́bi lẹ́yìn ọ̀rọ̀ ìwọ náà ló tún máàkì ẹ̀ ó tún wá bà lẹ́bi lẹ́rẹ̀ pé àpírí ni àdìmá bíbí lẹ́rẹ̀ sọ fún mi sọ fún wa níro fún wa níro tí ń pè nígbàgbọ́ gbàgbọ́ nìyẹn o tá a fẹ́ mú ọ̀kan bẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ sọ fún wa tí ń pè ní ìgbàgbọ́ ànábì wọn dá lóhùn ó ní tí ń jẹ́ gbàgbọ́ ni àtúmìnà bìlà kọ́ gbọ́lọ́ngbọ́. wàlíyáwó al-akhir kọ́ gbọ́dọ̀ kan ìgbọ́ tàbí àtúmìnà bìlà yìí wọ́n mọ̀lá ìkàtì ìgbà lọ́wọ́ sílọ̀.

àtúnmínà bílí kádà ọgbà kádàrá gbọ́ àti dáadáa nu kádàrá ó nígbàgbọ́ nípẹ̀ àti àìdá tí kádàrá bá mú wá ó nígbàgbọ́ nípẹ̀ àmọ̀kadà sọ̀rọ̀ lórí eléwọ̀n ṣe ẹ̀mọ̀ kọ́rọ̀ tá a nábì wí sí ibi ìgbà tí ń sọ nǹkan dọ̀ra yẹn ni aburú bá wá ṣèyàn. ọlọ́wọ́ dá ayé ọgbà kí n sọ̀rọ̀ bá. táburú bá séèyàn sọ́nà yẹn náà ni kéèyàn wá máa dunnú káàkiri agboolé pé wọ́n fi náà nígbàgbọ́ ọ̀nà kádàrá ah, ẹnìyàrá fún ọmọ ti kú ni ah, ah, lọ gbé àmàlà wa já máa jẹun. tàbí àwọn wọn padà nínú kádàrá àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wájibù ni omi bẹ́ẹ̀ tó jẹ́ pé mustahabu ni nínú mùsíbà tó ṣe ni mùsíbà séèyàn wájibù ni kó nígbàgbọ́ wípé ọlọ́run ló ṣe kí ni ló mú wa mọ̀sáré sọ tọ̀rọ̀ ló lè mọ́ka ọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n káwá yọnu sí i ká má hàn lára ẹni. kánàwó dé ọta kákọrí ibi iṣẹ́ lẹ́yìn hàn lára mustahabu ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ kéèyàn má jọ hàn lára ẹ̀ afẹ́ bẹ́ẹ̀ béèyàn bá wá rárá gbé tó jókòó lé pé mùsíbà ààrẹ ọ̀fọ́ọ̀bù ni mùsíbà báyìí ló ṣe mí bí wọ́n bá yọ kú òní wọn ò ní pẹ́ ní tẹ́ èèyàn rẹ̀ kú kó jókòó lé kẹ́ ẹ wá ṣe táṣíyà rẹ̀ fọjọ́ mẹ́ta. àlùkọ́lùkù yà zùnú. tó bá jẹ́ pé yọ yọ kú òní kíni ní múmìnì wọn ò ní sọ pé ní mùsíbà ṣe tẹ́ èèyàn rẹ̀ kú ọlọ́ǹfààní kákì fọjọ́ mélòó. fọjọ́ mẹ́ta. ó mọ̀ pé ìjọ mẹ́ta tó bá sì jẹ́ múmìnì tó gba kádàrá gbọ́ kọ́ kọ́ máa palẹ̀ ẹjọ́ kádàrà tiẹ̀ náà ó tí ó ma. kágbà kádàrà gbọ́ àtúnmínà bìlẹ̀ kádàrà nu kádàrà dáadáa ni tàbá ìdá. orígun ìgbàgbọ́ yìí ibẹ̀ láti mọ̀rọ̀ sọ níjòkó wa yìí tó jẹ́ lẹ́kẹ̀fà káyìtì lọ bí àyàtà fi wọlé katu. tóró ṣeṣe kẹ́nu wọ́n tún fẹ́ padà kàn mọ́ kí lọ́lọ́run subhanahu wa ta'ala ti ń sọ fún wa. àyìnbá takùnù nítorí kíkún mọ́yìmọ́. Suratul Nisa seventy eight. kúlẹ̀ ìyòsíbà náà. táwọn bá ló ń kà hmm? ó. àyìnbá takùnù nítorí kíkún mọ́yìmọ́ tù. ọ̀ya. ولو كنتم في بيوت مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله فما وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله wa níwèé pé kádàrà dara bẹ kí lè bẹ̀rẹ̀. gbogbo obi ẹnì ka yín ní kẹwàá. nítorí ebe mọ́ ìmọ̀ ẹ bá ń wà lù tá a bí yín ọba ń gbẹ́lẹ̀ kọ́ ọba náà sí kọ́ ọ̀rẹ́ lórí kọ́ fúfá ọmọ agbẹ́bẹ̀ lọ́mọ agbẹ́ torí kíkú gbogbo bí ẹ rí ikwu ikú bọ̀ ọlọ́run ní kódà nínú búrùjì mùsàyàdà ilẹ̀ tẹ́ gbé tẹ́ tún wá rẹ̀ pa lórí ọlọ́run ní ẹ̀bá ṣọ́ra yín sínú rẹ̀ ọlọ́run ní wá báyìí. máa ní ọmọ èèyàn. ètò sẹ́mu wọn mọ hasana. hasana. tá a bá kanyi. dáadáa kàn mi ní ìdíláyì. ọlọ́run ní tẹ́ máa wí ní pé dáadáa yìí ọ̀dọ̀ ọlọ́run ti wá. wọ́n máa sọ pé ànábì òun lọ jẹ́ كل أبين بك قل كل مؤمن بالله ọlọ́run nílé ànábì sọ fún wọn pé kùdúró àti dáadáa tó ṣe yín àtàyídá tó ṣẹlẹ̀ sí yín ọ̀dọ̀ ọlọ́run tó bẹ̀tì wá kádàrá ọlọ́run àti dáadáa àtàyídá kùdúró mẹ́rin ìlà ọ̀dọ̀ èmi ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo ẹ̀ ló ti wá. Bàjẹ́lì òmùrù bí a sì bàbílà ìlànà. Bàjẹ́lì òmùrù àlámà kò dára wá. Gbogbo ẹ̀ lórí kádàrá ọlọ́run ni. Àyà ti Súrátù Tawbà kí lọ́lọ́run wíwẹ̀. Mm. تصبك حسنة تأسهم وإن تصبك مصيبة إن تصبك حسنة تأسهم وإن تصبك مصيبة يقول قد أخذنا أمرنا قد أخذنا أمرنا من قبل ويتولى وهم كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون pé kúlílá ń sí ìbànà. sọ fún àwọn sàábì ẹgbẹ́ kò sí kíní kan. àwọn sàábì náà fẹnu wọn wípé kò sí tí ó ṣe wá bọ́bá jẹ́ bó sì jẹ́ ìdá ìlà àmàkàtàlá ìtọ́lọ́hún kọ tó kọ́ lè lé alórí. ó ń wa níwèé pé gbogbo dáadáa àtàìdá tí ń sọ ọmọnìyàn láyé ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ti wá. bó tiẹ̀ jẹ́ pé àyà tí a kọ́kọ́kọ́ kéyẹn. níbi tí ó ti ní yakulu na hadi yìí ní indika. yakulu na hadi yakulu hadi yìí ní indika. ẹ kọ́lọ́dọ̀dọ̀ ànábì ló ti wá. kúlùkúlù mi ní indi láàyè. àtàyà mi ìtẹ́ sọ pé fàmí ń náwó síkà ètò bá ṣe ọ́ láyìí dá látọ̀dọ̀ rí ànábì ló ti wá. mà sọ bákan ní asánà tó ń tọ̀ nínú lọ́ọ̀rì. وَمَا أصابك وما أَصَابَكَ من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا àwọn ìran kan nínú àwọn fúra wọ́n mú àyà yẹn wọ́n lò bí ẹ̀rí wípé ń bọ̀ ọlọ́run ní fàmí nàfsíkà àwọn kọ̀dàríyà tí wọ́n dúró lórí ó yàtọ̀ fún kọ̀dìríyà kọ̀dìríyà ìrankan làwọn nínú sòfíyà òun kọ́ ló mọ̀ ń sọ̀rọ̀ tó mú wa bá ń gbọ́ tí mò ń sọ̀rọ̀ kọ̀dàríyà kọ̀dàríyà ń jókòó yìí ọ̀rọ̀ fàríkù kan lọ́tọ̀ làwọn kìí ṣe kọ̀dìríyà bátínù kan lòun mí bùtú ní sòfíyà òun làwọn àmà kọ̀dàríyà kọ̀dàríyà òun làwọn tí wọ́n dúró lórí wípé kò sí kankan tí ń jẹ́ kádàrá lọ́dọ̀ tiwọn wọ́n ní gbogbo ohun tí ẹrú bá ń ṣe àsánà tí ń áwòsè yìí à kì bá ń ṣe tọ́ da kì bá ń jẹ èyí tí ó da fọwọ́ mi nìyẹn. wọ́n lẹ́rú ní ṣe fún rẹ̀ láàmínàlá wọ́n ní ọ̀wọ́ alátọ̀dọ̀ a á padà sọ̀rọ̀ lórí wọn níwájú inṣàlá bá a bá ń sọ̀rọ̀ kádàrá ètò ọlọ́run subhanahu wa ta'ala òun là ń pè ní kádàrá èyí tọ́lọ́n subhanahu wa ta'ala àwùjọ àwọn fìlìwùjù níjó ti dá wa ti kádàrá mọ́ wa tàbí kápẹ́ kádàrá ní kọ̀wà nínú là á ètò ọlọ́run àtòfin ẹ̀ àtìdájọ́ ẹ̀ rọ̀bátà ta'ala tó wá so mọ́ sábàbí ẹ̀ a lè pe ní à ń pè ní kádàrá ọjẹ́ dáadáa ni ọjẹ́ ìdáni ọlọ́run subhanahu wa ààlà òun ló kádàrẹ́ lérí ẹrú ẹnu wípọ́ lọ́n subhanahu wa ta'ala kò sí àfi tí aburú sọ̀dọ̀ rẹ̀ kò sàfi tí aburú kò fi ti sọ́dọ̀ ẹ̀ wípọ́ wọn máa ń sàbúrú. ما أصابك من حسنة فمن الله mm-hmm. وما أصابك من سيئة فمن نفسك ó fi ti dáadáa sọ́dọ̀ rẹ ọlọ́run gbogbo tó bá sí ọ ní dáadáa látọ̀dọ̀ èmi ọlọ́run ló ti ṣẹlẹ̀. ṣùgbọ́n máa sọ bàtà mi ṣèyí à èyí tó bá sí ọ láburú fẹ́mi nafsi látọ̀dọ̀ ọ̀rẹ́ ànábì ló ti wá ẹ̀rí paṣí káyà kan lẹ́ẹ̀kan tọ́lọ́ ní kúlùkùlù mìlì ìdìbà. gbogbo dáadáa àtàyídá ọ̀dọ̀ èmi ọlọ́run ló ti wá. ó yẹ kí méjèèjì yìí kagbọ̀ yìí ayé lẹ́yìn sọ pé ìtọ́ bá ṣe ànábì ní àìdá látọ̀dọ̀ rẹ ló ti wá. rasulu karim sallallahu alayhi wa sallam nínú hadithi míì náà tí imaamu muslim gbà wá anabi máa ń pè wà lẹ́yìn kulluhu bìyàdé gbogbo tí ń sọ orin pátá ọ̀dọ̀ rí ọlọ́run ló ti wá wàṣáàrù lẹ́sà ilẹ̀ yìí ṣùgbọ́n burú àìfi ti sọ́dọ̀ ẹ̀ àyà sì wá tó ní kúlùkùlù ń mímì ìlà sọ fún wọn pé gbogbo ẹ̀ àtọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run ló ti wá. àwọn àlùfáàsì wọ́n tí ó yé wa wípé ohun tọ́lọ́n subhanahu wa ta'ala tọ́bọ̀ fi ṣe ọmọnìyàn taari ní tí ọ̀dá ọlọ́run ò ní gbé mọ́rẹ̀ wípé mi ọlọ́run ni mo ṣe pàápàá ayẹyẹ ó ń sọ̀rọ̀ ṣẹlẹ̀ lójú ogun. tẹ́ ẹ bá lójú ogun tẹ́ ẹ jẹjà ètò àwọn ọlọ́run tẹ́ ẹ tẹ̀lé òun ló bí jẹjà fún yín ṣùgbọ́n tó jà bá jẹ yín fàmí tẹ́ ẹ bá lọ wo gbogbo ibi tọ́jà ti jẹ yín lójú ogun àyè orí pa ẹ̀sẹ̀ ni ìṣẹ́pa àdéhùn tàbí àgbékalẹ̀ tàbáṣẹ òun ló bí ẹwọ ojú ogun Uhud ọjà jẹ́ mùsùlùmí ń bẹ̀ ń jọ́ náà kò sí tóbi ju wípé wọn tẹ̀lé àṣẹ tálẹ̀ nípa wọn tó ní wọ́n dúró lórí òkè kí dúró ń bẹ̀ òun ló bí ìjẹjà tó ṣẹlẹ̀ ní lórí òun lọ́lọ́wọ́ fi sọ wípé ń bá padà sẹ́yìn láì já ara yín ni ẹ lọ wò dáadáa ọwọ́ ń dá lérí gbogbo mùsíbà tí bá ń ṣe ẹrú ọlọ́wọ́ òfin tì sọ́dọ̀ ẹ̀ nítorí pé mizambil out nínú ẹ̀ṣẹ̀ ẹ̀dá òun ní tí máa ṣẹlẹ̀ bàbá wa jẹ́mi náà tó tinú kádàrá wá àwọn àlùfáà sì gbà wípé la yudafu sharr ila a yìí fi aburú tì sọ́dọ̀ ọlọ́run bó tiẹ̀ jẹ́ sí wípé ọwọ́nú umumu mahlukot gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala tó dá pátá torí pé Allahu khaliqu kulli shay gbogbo nǹkan pátá ọlọ́run ló òun ló dá ń tọ́já burú náà ṣùgbọ́n àní fi tì sọ́dọ̀ ẹ̀ toró òun náà subhanahu wa ta'ala kò yẹ sábà fi tì sọ́dọ̀ rẹ̀ ọmọ fi tì sọ́dọ̀ sábàbí olófin ibomi pé min sharri ma khalaqa ọlọ́ọ̀nìrì ànábì kúlẹ̀ àwùzù. kúlẹ̀ àwùzù. Kúlẹ̀ àwùdù bí rọ́bì fàlà. Ọlọ́run nílẹ̀ ànábì. Sọ pé o forúkọ ọlọ́run wá ìsọ́. Bí rọ́bì fàlà. O forúkọ ọlọ́run tó dá iyọ ìtánsán àlùfájàrí láàárọ̀. Ó fi ó forúkọ ọba náà wá ìsọ́ fún níbi kíni mi ṣàrì mọ́ kàlàkà ọlọ́run ọ̀sọ́ wípé mi ṣàrì fún níbi aburú èmi ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ ni pé mi ṣàrì mọ́ kàlàkà fún níbi aburú tẹ́mi ọlọ́run dá a fi aburú ti sọ́dọ̀ sábàbí. So àyùfi aburú tì sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala. bàbá ń sọ̀rọ̀ nípa kádàrá à ń sọ̀rọ̀ nípa àṣírí kan tó jẹ́ àṣírí ọlọ́run mo fẹ́ lè sọ fún wa wípé. nínú definition tó dáa jù tí àwọn àfẹ́sìn tí wọ́n mú wá fún kádàrá ohun tí wọ́n pè ní sèrùlà àṣírí ọlọ́run bó ṣe wá jẹ́ àṣírí ọlọ́run yìí ọ̀rọ̀ yẹn ní fún wa ká nígbàgbọ́ nínú rẹ̀ nítorí bí a ṣe wí orígun ẹlẹ́kẹfà ni nínú orígun ìgbàgbọ́ ìgbàgbọ́ ọmọnìyàn ò sì lè pé tí tí ó fi nígbàgbọ́ rẹ̀kọ̀dọ̀ ìláhì wàkọ̀dà gẹ́gẹ́ bí ànábì ṣe fún wa nírú rẹ̀ nínú hadisi ta kà ṣáájú ayé alukuraanu pọ̀ tí ń ju wa níwèé ohun tá à ń pè ní kádàrá. bí àyà méjì tá a ti kà ṣáájú àtàwọn àyà míì níbòmí ọlọ́run subhanahu wa ta'ala suratu Qamar àyà 49 ọlọ́run ní inna kulla shay'in khalaqnahu biqadar. inna kulla shay'in khalaqnahu biqadar. ọlọ́run ní gbogbo nǹkan pátá làwọn ọlọ́run dá pẹ̀lú kádàrá níbòmíì nínú súrátù Furqan àyà kejì ẹ̀ ọlọ́ọ̀ni wákàlákà kúlà ṣe ń pàkọ̀dára ó tẹ̀sílá ọlọ́ọ̀ni mi ọlọ́run kálàkà kúlà ṣe èmi ni mo dá gbogbo nǹkan pàkọ̀dára ó tẹ̀sílá èmi náà mo sì kádàrá ẹ̀ ní ti kádàrá. níbòmíì inú Suratul An'am àyà 125 ẹ̀ nínú tí ń júwe pé kádàrá wà ọlọ́run ní fọ́ọ̀mù yuridillahu an yahdiyahu. ọlọ́run lẹ́ni táwọn ọlọ́run bá ti kádàrá èròǹgbà pàfimọ́nà. òun làwọn ọlọ́run máa ń rẹ̀ fún wàmí ẹni táwọn ọlọ́run bá ti kádàrà èròǹgbà pé yóò sọnù. yàjà alùpàdé làwọn ọgbà yìí kan ní àràjà. á jẹ́ kígbà ìyá rẹ̀ ó fún pẹ̀pẹ̀. ó fi wípé ọlọ́run ló kádàrà gbogbo nǹkan. níbòmíì inú súrọ́tù Hud àyà wọn ó sẹ́rì ọlọ́run ní ilẹ̀ rọ̀bákà fàánú lè máa lóye. ọlọ́run ní dájúdájú ọlọ́run ọba rẹ ọba tí máa ṣe tọ́ba wù ó fẹ́ pé gbogbo tọ́ba ṣẹlẹ̀ sí wa nínú ṣe yóò wù ọlọ́run ni tọ́lọ́run fi kádàrá àdìsí pọ̀ tí ń jú wa níwèé pé kádàrá ń bẹ nínú ẹ̀ ní àdìsí tí mo ti kà fún wa àti àdìsí kan hóòs tó gbà wá àfọwọ́ tọ̀hún ó ní àdìrọ́tù náà sàn mo bá àwọn èèyàn tó pọ̀ mini asáàbì rasul nínú àwọn tí wọ́n bá ànábì lò yakulun yàkùlùún bẹ́ẹ̀ bá bi wọ́n léèrè tí wọ́n máa ń wí ni pé kullu shay'in bi qadar. gbogbo tọ́lọ́ gbogbo tí ń bẹ pátá láyé yìí pẹ̀lú kádàrá yìí qal aṣíwájú wa yìí sọ fún wa pé samitu abdullahi ibn umar mo gbọ́ tí abdullahi ibn umar yakub ti ń sọ fún wa wípé qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé kullu shay'in bi qadar gbogbo nǹkan pátá pẹ̀lú kádàrá ni hatta al ìta fẹ́ ṣe tá a lè ṣe mọ́ kádàrà ọlọ́run wọlkais èyí tá a ṣe tó ń já sọgbọ́n nínú sẹ̀mí ayé wa kádàrà ni. nínú àdìsí mi tí abúrẹ́ra gbà wá olójì sí ọlọ́run sọ fún wa wípé. لا تسأل المرأة الطلاق أختها alábìnúbìnrin kankan kọ́ má bọ̀ máa ya rẹ̀ bìnrin béèrè kọ̀ ọkọ ẹ̀ ọkọ ni ya bá ń sọ̀rọ̀ pé ẹ bọ́rọ̀ ṣe rí ọkọ o lè fún mọ̀ràn bátù tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní inú ilé ọkọ ẹ̀. fa inna laha ma qudira laha anábì níbo onípàkọ́kọ́ bíyà ní bá ń jẹ́ ilé ọkọ kan tó lóun fi kọ́ bá a bá ti kàkọ́ pé bí sẹ̀mí ayé rẹ̀ ó ṣe nínú irú tí ó tún jẹ́ ń yà náà bí ọba dé náà fa kódìrà láha ìtí ó máa bá pàdé orin gbogbo tá a bá ti kádàrá lé lórí àdìsí yẹn yóò yé wa pé gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú kádàrá yóò máa jẹ́ tiẹ̀ ìta bá kádàrá lé lórí. كل شيء بقدر إنا كل شيء خلقناه بقدر عبد الله الجمحي أنا أبو سعيد الخدري قالوا بني يونسي ó fọ̀hún nírò wípé ńgbà táwọn jókòó pẹ̀lú ànábì ń jọ kan arákùnrin kan wá bá ànábì wọ́n wá ń sọ fẹ́ síwájú ẹ̀dá wípé iná nù síbù sẹ̀bíyà tá a bá lójú ogun tí wọ́n kẹ́rù mẹ́ wọ́n á máa fún wa ní ẹrúbìnrin tí wọ́n bá kó bò ojú ogun wọ́n sì máa kó fún wa ìta abárí lójú ogun wọ́n nù híbùnì àdámọ̀ wa nípa fẹ́ràn dúkìá ìrí ànábì fàkẹ́ ìfàtàrà fìlà àṣì afẹ́ràn owó bá a bá sì ń lé àṣepọ̀ pẹ̀lú ìyàwó a máa bímọ a máa náwó lórí ọmọ owó ò ní máa pọ̀ lọ́wọ́ mọ́ ṣàgbérò mú tí ronú náà ń bẹ láyé sí sábẹ́ wa ń bà náà mi léèrè pé fàkẹ́ ìfàtàrà làásì bó o lọ ṣe rí bá a bá láṣepọ̀ pẹ̀lú ìyàwó wa ká máa yẹra. kómi ara ọkùnrin kọ́mọ́dì ara obìnrin òun ni wọ́n ń pè ní azil ká máa wọ́nà withdrawal method tíṣà mi ti gbé ká máa wọ́nà bí omi ara ànábì wá dojú kọ sàbẹ̀ pé àwọn ìnákùn tàfàlù ní dàlí sípẹ̀ ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ máa ń ṣe báyìí ìbéèrè yẹn ṣe béèrè má ṣe ìbéèrè ìké ma pé ìmọ̀ pé náà máa ṣe kí ni ẹ̀ máa ṣe bẹ́ẹ̀. ní tìtorí ntọ́tẹ̀lé ní ntọ́ka sí pé kò pé ká má ṣe. ìlànà àfẹ́sìn òfin takò. kódà ibẹ̀ ni wọ́n ti mú lílo ọ̀rá àdáàbòbò torí tí ọ̀bá sírú eléyìí sẹ̀rí ọ̀tàkù ọ̀rá àdáàbòbò torí sẹ́ tí ọ̀rá àdáàbòbò ó ṣe òun náà ni tìí náà ó ṣe ọ̀rá àdáàbòbò ara ọkùnrin ọmọdé ara obìnrin òun náà ni ìyẹra tọkùnrin náà ṣe náà ṣe rìsọ́ọ̀tì kan anabi wa ń bi sàábẹ̀ léèrè pé ẹni náà máa ń dọ́bẹ̀ ẹ̀ máa ń dọ́wò. anabi ní la alaykum alla tafalu kò sí ń tọ́ sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ la alaykum alla tafalu. fa innahu laysat nasmatun ṣùgbọ́n àmọ́ kò sẹ́dá kan tọ́lọ́hún ti kọ́ kátàbà lọ́wọ́ àǹtàkùrùjà pé yóò wáyé. ẹ̀ bá ń yẹra ẹ̀ bá ń dira ẹ̀ ń funra ẹ̀ ń lọ̀ra ẹ̀ ń lùgbá ẹ̀ ń lo oògùn bá ti kọ lẹ́dàá wípé yọ wà lé ilà ìyàkà ìnà kò sí tẹ́lẹ̀ lò láyé tó lè kọ́kọ́ mọ́ wáyé ọ̀rá tẹ́ lò tẹ́ nítorí àkọọ́lẹ̀ omi ara ti ń bẹ lára rẹ tá ti kọ́ pé fi ṣòfò omi eléyìí òfò ni ó ṣe ìwọ náà wá gbìyànjú ọ̀ràn ṣòfò ẹ̀ ìjókòó ẹ̀ ọ̀ràn lọ ìfomi ṣòfò. gbogbo tọ́lọ́mbà ti kọ́ wípé yóò ṣe kí ni yóò wáyé anábì ní òsínbù yẹ̀pọ̀ lọ́wọ́ ayé nínú pọ́ọ̀lù ọ̀rá tó ní mọ̀ pé ó ti já tí wọ́n rò wípé òfomi ṣòfò ó sì ń fomi ṣàǹfààní ní ọjọ́ mi ó ṣàǹfààní lẹ́ẹ̀kẹ̀rí wípé òun ti dé nítorí pọ́lọ́hún ti kádàrá tàbí kọ́ ọ̀tẹ̀ nọ́sẹ̀nsì ẹ̀. nígbà tí ń lọ̀rọ̀ àbọ̀ lórí ilé ọkàn tiẹ̀ wájọ́ kan pé lónìí kò sọ́ra ìlọ̀rọ̀ lónìí omi tí ò ní ṣòfò nu tọ́lá ti ní ò ní ṣòfò lọ́mọ́ bà wáyé. Inna kulla shay'in gbogbo nǹkan lèmi Ọlọ́run ti parí pẹ̀lú kádàrá ọmọ tí mo bá kọ pé kọ̀sọ́gbọ́n yọ wáyé mo ti gbọ́ kan ní tí wọ́n lọ gbogbo oògùn tí ìyẹn ń lò kó lè wálẹ̀ ó sì bá kó nǹkan ẹ̀ lọ èmi ọ̀gbọ́n gbọ́dọ̀ ni wọ́n sáà wí sọ pé mo ní mo gbọ́ ni wọ́n ló sì kó lọ pé yìí o ibi tó a tún ilé ẹrù yìí dá padà o nígbà ọlọ́run tí òfin ní wáyé àdífi yẹn ń dùn wá níwèé kádàrá. ọlọ́run ló ní gbogbo nǹkan. nínú hadith mi tí Abu Hurairah gbà wá. ànábì ní lẹ́yẹ́ ti ibùnà ádámà nàzẹ̀rù bí ṣe ń làmìyàkùn kọ̀dùkọ̀dàtò wọ́lẹ́kì yùlùkì ilẹ̀ kọ́dà wọ́kọ̀dùkọ̀dàtò lẹ́wọ́ استخرجوا به من البخيل ànábì lẹ́rìn kankan nù yín ọmọ ànábì ádámù kankan ọmọ mú àròjàre kan wá lórí nǹkan a ti pè bùbú ẹ̀ bóyá ló mú nǹkan kan wá ọwọ́ àmọ́ àròjàre ìnáwó náà lọ́pọ̀ nínú ọ̀jà arówó ọmọ wípé. ìtọ́lọ́hún bá kádàrà pọ̀ ọ̀nà bọ́ ọjà hun ọlọ́run ọyọ jáde lápò yọ ọyọ jáde ó bẹ̀rẹ̀ pé gbogbo nǹkan pẹ̀lú kádàrà ni níbo míì aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa nínú àdìsí tí na gbà wá. àlùfáà wa Ibn Samit òun náà ń gbarú ẹ̀ wá tó jágùn lọ́nà kan yàtọ̀ sí ti Abdullah bin Abbas yìí ó ní wa'lam annama asabak gbogbo ń tọ́ bá sí ọ tó jẹ́ mùsíbà làmúyẹ́kùn lè yọ̀tẹ́ má jẹ́ jẹ́ pé omi ọ̀wà àti ọ̀sá sí i kọ́ ajẹ́ pé torí ẹ̀ lòfin ní ọlọ́run mọ́ torí pé mùsùlùmí àdé mọ́jọ́ ó ti ọ̀sá sì ṣe. wọ́n mọ́ àtà ìtọ́ sì ń wò wípé kò bá ṣẹlẹ̀ sí ọ tó wá fún ọrù làmúyẹ́kùn lè yùn sí ìbàdàn mọ́jọ́ jẹ́ kó ní ọ̀wà di mùsíbà fún ọ tó sọ wípé kìíní kan tó di àpò tó lóògùn fún ọ tọ́ aṣọ àpò ní ọjọ́ kan wọ́n gbà á nǹkan bẹ̀ lápò ìtọ́lọ́hún yẹ̀ kó lórí ẹ̀hún ọlọ́run sọ di mùsíbà ní olórí padà nù tọ́ládẹ́wò tí ó ṣẹlẹ̀ sí ọ kádàrá pé òní sí ọ ni kèése tí àti ẹ́ dì fún ọ tọ́hún sọ sí àpò kiri kèése fúnpá kèése òkè òjò sí ọ ìtí ò ọ yẹn ànábì ní ọmọ jẹ́ ọ̀padà di mùsíbà wọ́n mọ́ jẹ́ pé ní ọ̀dà dánwò fún wájú ta ni níwájú ọlọ́run èyí tó ṣẹlẹ̀ tó jẹ́ dánwò mọ́jẹ́ òun náà àti ọ̀sá ṣiṣe tí ó torí ẹ̀ wípé tá à ń kọ́ sọ fún ọgbẹ́ ẹ̀yìn àbá àdénú à gbogbo ẹ̀lẹ́mọ̀ pọ́lọ̀ ló mú wá kí nìyá ká wọlé àpá orí mi dé sí ni ó ìyìnbọn hmm. ọdá kan tí wọ́n máa ń wí kí nìyá kan ní pé wọ́n ní tí kí nìyá kan tó bá wọlé àfa ó ti rí ibi dé sínú bọ́ bá kọ́ ọmọ ọmọ rẹ̀ kan ó ti mọ kíni náà kan ọ̀hún tó pàjẹ́ wọ́n ní táwọn fóònù náà ni pé ọlọ́run ló mú àwọn òbó ti dáa ibi dáa ilé ọlọ́run ló mú wá láwa yìí ògùn nípa nìkan ló ṣe yóò tún mú kejì òpè ọlọ́run náà ló mú wa. wọ́n wàá sọ bẹ́ẹ̀ fún ọ pé mọ́kànlá rẹ̀ wọ náà náà sẹ́ta káwọn yẹn náà mọ ibi tí wọ́n ń gọ sí ànábì ni ọmọ jẹ́ mùsíbà tó sí ọ mọ́jọ́ tí ọ sá ṣiṣẹ́. tí wọn náà wà nẹsẹ̀ sí wọ́n wà nẹsẹ̀ ẹ̀ta má sì jẹ́ tí ò sí ọ́ ọ̀ ń tà ọjà rẹ lọ ọ̀ ń lọ dáadáa ọ̀sọ́ọ̀tì máa ń jọ jimù sí bẹ́ẹ̀ kọ́ ọmọ àjíláàrọ̀ máa ń wọ ọ̀gẹ̀dẹ̀ tí fún ọ tí ní oṣù ètò ọlọ́run kọ́ ń gbójú ọ̀nà ràásì kí orin títà tó ẹlòmíì di tó jọ̀gẹ̀dẹ̀ lọ sí ṣọ́ọ̀bù ó tún rì mọ́lẹ̀ tí ó tí ń níbi ó tó stọ́pù kọ́tà torí nípa àkàkọ́ wa. ọ̀rọ̀ kádàrá yìí àwọn èèyàn pín sí bí ọ̀nà mẹ́ta lórí ẹ̀ àwọn kan àwọn là ń pè ní jàbùríyà àwọn gbà wípé annala abda majburun ala amali pé ẹrú yìí pé àwọn ọmọnìyàn gbogbo tí ń ṣe pátá màjìbúrù ni ìtẹ́ni ọmọ ṣe ni ọmọ èèyàn kò lérò ń gbà kò ní màṣíà kò ní mọ́fẹ́lẹ́ gbogbo tí ń ṣe màjìbú wọ́n ti sọ́ọ́dì túláàsì lé lórí. ẹni ọkọ́kọ́ wúrọ̀ ẹni jáde bọ́dù dirham òun náà gbà látọ̀dọ̀ gbogbo ọ̀pọ̀ tí mẹ́rin alukuraani lọ tako onílàlá alamiya tẹ́kítì ibrahim khalila kò sí ti jẹ́ kọ́lọ́ ọmọ alẹ́ ibrahim ní ọ̀rẹ́ wàlámúyú kalim musa taklima ọlọ́wọ́ ọ̀bánàbí musa sọ̀rọ̀ musa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ náà ni anabi ibrahim ó ń ṣe dáadáa bó ṣe mọ dáadáa ṣe ni mẹ́sẹ̀jà bá rẹ̀ lé lórí ni bó ti ẹ̀jẹ̀ sí pé torí pọ́tako kádàrá àti ìgbàgbọ́ nínú ọlọ́run yìí ọ̀kan náà àwọn tó ṣèjọba Islam Ali bin Abdullah Al-Qusari òun lọ́dájọ́ fi ṣẹ̀rí àfú lórí ẹ̀ ọgbà hmm. wípé tàwábù wàlẹ̀ ikọ̀ ata ẹ̀san ọba iṣẹ́ kan gbalada bọba sì kankan ó jìyà oníjábùrù ni kìí ṣe torí wípé o ṣe ló fi gba ládá wọ́n ti bọ́ ọmọ pa. àwọn jàmíyà orí àjọkàn yìí náà làwọn náà dúró lé lórí àwọn gbà pé láfíìlà wàlá amal kò síṣẹ́ kankan tẹ́nìkan lè kóhun ṣe lérànlá ọlọ́run ló ṣe a kàn fi sẹ́ẹ̀tì sọmọ ènìyàn alásàbílì màjáàsì wọ́n lẹ́rìí nínú ẹ̀rí wọn tí wọ́n máa ń lò ní àyàtọ́lọ́ ní wàmá rọ̀ mẹ́ta ìdọ̀rọ̀ mẹ́ta wàlákì náà rọ̀ mẹ́ta. wọ́n tó wájẹ́ sí pọ́mọ èèyàn lè dá nǹkan ṣe kí ló tọ́lọ́ fi sọ níjọ́ tó dojú àwọn ogun bádà tó bu òkúta eh, bu ìpẹ́ ńlẹ̀ tí fọ́n wọn ẹni ti bà tí wọ́n sì ń kú ọlọ́run wá sọ fún pé wà mẹ́ta mẹ́ta ilé ànábì fọ́ wọn fọ́ òkò òkúta ọ̀nà àjẹsí wípé ọmọ ènìyàn ní kankan tó lè ṣe nínú ìròyìn wọn Allah torí bẹ́ẹ̀ torí básìkò ṣe máa ẹjẹ́ dáhùn yẹn ọmọ ènìyàn náà nírònú tí ó máa ṣe bá fún àyà tí wọ́n lò yẹn ìdáhùn rẹ̀ òun ni wípé èyí tọ́lọ́run sọ wípé ànábì kan ní sọ òkò kéése pẹ̀lú kábù òkò ńlẹ̀ kábù èpè ẹ̀lẹ̀ bó ṣe bù ànábì ló bù bìdáyà bíbú èpè ànábì ló ní òun ló ló náà ló bù ṣùgbọ́n yẹn ọ lọ báwọn kèfèrí ó sì máa ṣiṣẹ́ pé ó ń pa wọ́n walakinna Allaha rama torí ọpọlọ nìkan ò lè lọ́ọ́ mi pé wọ́n kàn bú èpè ẹ̀lẹ̀ àkàndá yóò sì kú. tí ọba jẹ́ pọ́lọ́hún ọlọ́wọ́ sí ìtọ́lọ́hún sọ fún un kò túmọ̀ sí pánábì kò bu èèpẹ̀ kò túmọ̀ sí pé da èèpẹ̀ èèpẹ̀ ó sì kú ta ló lè ṣe yé. fi sọ fún pé máa rọ̀ mẹ́ta. mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táyò lè gbà mí torí bí tí mo lọ ó jìnnà mo sì ti báàrù lọ́wọ́ àmìlùwà ok mọ̀dúrétọ̀ òdòkó wọn lọ wọn bọ̀ lọ ó jẹ́ mi sí pápápá ìpín kejì nínú ẹ̀yà táwọn èèyàn pín sí lórí kádàrá òun làtẹ̀ pé táwọn àkọ́kọ́ gbà pé ẹnu tí àṣejùlọ wà nù tí wọ́n gbà pé gbogbo nǹkan tẹ́lá ń ṣe pátá ọmọ èèyàn ò ní kó ronú kan wípé òun fẹ́ ṣe nǹkan àṣejù náà ìwọ àwọn kejì ní òsì ń jẹ́ kádàrà wọn ni gbogbo tọ́mọ èèyàn bá ṣe oníronú rẹ fure. kò sí mọ́ ẹni ó kọ́kọ́ wílé òní Ma'badu Juhani Ma'badu òun náà gbà lọ́dọ̀ àwọn èèyàn kan tó gbàgbé nínú àwọn nàṣọ́ra àtàwọn màjúsí ibẹ̀ ló ti ní òsì ti ń jẹ́ kádàrà pé wọ́n kádàrà kankan la wal ọ̀hún gbogbo nǹkan bẹ́ẹ̀yàn bá ti ṣe ni nígbà tún yá wọ́n ní mọ̀ṣíà ní òsì tàbí kálíkù wípa dá nǹkan kan wọ́n lélẹ̀ ní òsì lọ́dọ̀ táwọn. Ní kápẹ́kádàrá náà. كل شيء خلقناه بقدر ìrẹ́lẹ́kẹta olùsùnà wàlìjàmá àwọn gbà pé kádàrà ń bẹ ṣùgbọ́n wọn ṣàṣejù mẹ́ wọ́n gbà pọ́ mẹ́ ènìyàn náà ní èròǹgbà òun náà ní ràádà mo fẹ́ sin kaba yìí tó bá ṣe dédé kádàrà ọlọ́run yóò ṣe sí àwọn olùsùnà wàlìjàmá nìyẹn àwọn wà láàrin méjì bẹ́ẹ̀nà jabariya àti kọ̀dàríyà jabariya làwọn ní lọ́dọ̀ tàwọn gbogbo nǹkan pẹ̀lú kádàrà ni ọmọ èèyàn lérò kọ̀dàríyà náà ní òsì kíni òsì kádàrà rárá àwọn alùsúnà wà jàmá àwọn wà láàrin àwọn méjèèjì wọ́n lérò wà kádàrà sí wà bàbá fẹ́ sọ̀rọ̀ lórí kádàrá yìí tí yóò fi yé wa dáadáa àwọn nǹkan kan bẹ tí gbàgbọ́ wa gbọ́dọ̀ dúró lé lórí tí gbàgbọ́ bá dúró lé lórí ẹ̀ ọ̀rọ̀ kádàrá yìí wà ṣùgbọ́n tí gbàgbọ́ bá dúró lórí rẹ̀ ọ̀rọ̀ kádàrá ó lè má yé. àwọn akẹ́wọ̀n yìí àkọ́kọ́ ń bẹ̀ kéèyàn ó tó lè nígbàgbọ́ nu kádàrá yóò nígbàgbọ́ nínú wípé gbogbo nǹkan lọ́lọ́mà gbogbo nǹkan òun lọ́lọ́mà. huwa al-alimu wa ghayruhu gbogbo nǹkan lọ́lọ́ lọ́mà ìròyìn ọlọ́run ni. ọlọ́run subhanahu wa ta'ala alimun bi kulli shay wa huwa bi kulli shay'in muhit gbogbo nǹkan lọ́mà ó sì rọ kiri ká gbogbo nǹkan kò sí kankan tó lè sámọ ọba yìí lọ́wọ́ ní sámà àti nílẹ̀ tí ò lè rí ọmọ gbogbo nǹkan jùmùlátà wa tafsila ọmọ alákọ̀ọ́tà ọmọ nífọ̀síwẹ́wẹ́ gbogbo ẹ̀ lọ́ba yìí mà tọ́lọ́lọ́ subhanahu wa ta'ala ẹnu suratul hajj àádọ́rin àyà ọlọ́ni alam ta'lamu anna Allaha ya'lamu ma fi as-sama'i wal ard inna dhalika fi kitab inna dhalika ala Allahi yasir ọlọ́ni sọ́ọ̀mọ́ ni wípé dájúdájú èmi ọlọ́run gbogbo tí ń bẹ ń sánmà àti tí ń bẹ ń lẹ̀ gbogbo ẹ̀ lèmi ọlọ́run ọlọ́run ní gbogbo tí ń bẹ ń sánmà mọ̀ mọ́ ohun tí ń bẹ ń lẹ̀ èmi ọlọ́run mo dá gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run ẹ̀yin náà máa wọ pé báwo lèmi ọlọ́run ṣe mọ gbogbo nǹkan. bí màá tẹ̀yìn ṣe mọ́nu kí n dá gbogbo tí mo dámà àti gbogbo tí ń bẹ ọ̀rọ̀ èmi ọlọ́run lọ́rùn. níbòmíì nínú súrọ́tù tọ́láàkì ọlọ́ni wà ánàlọ́ha ní ìkàbí àyà kejìlá dájúdájú níparí ni ọlọ́mú torí àsìkò dájúdájú èmi ọlọ́run bíbú lè الله الذي خلق السبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أعطى بكل شيء علما láti bẹ̀rẹ̀. ọlọ́run ní mi ọlọ́run Emi Èmi Àti gbogbo ọ̀là méjèèje mo dá bẹ́ẹ̀ náà náà mo dá òun náà méjèèje. Àṣẹ ọ̀tọ̀dẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀. Ìgbà tí ń bẹ láàrin méjèèjì. وأن الله قد أحاط بكل شيء علما gbogbo nǹkan lèmi ọlọ́run sì rọ kiri ká mímọ̀ tí mo máa. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú a bá fẹ́ wò lábala ọ̀rọ̀ aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad tí ń gbogbo nke lọ́lọ́ mà àkọ́kọ́ ń ta gbọ́dọ̀ mà nù tá a fi gbọ́ torí bẹ́ẹ̀ yàn ọba gbàgbé ọba nígbàgbọ́ ọpọlọ ọmọ gbogbo nǹkan kò lè nígbàgbọ́ ọnu kádàrà. ìnígbàgbọ́ ọnu ọpọlọ ọmọ gbogbo nǹkan lèèyàn fi lè gba kádàrà gbọ́. aṣíwájú wa Abu Hurairah kọlọmba ni yọtù sí. wọ́n bá nábì léèrè ńjọ́ kan àni awladil nípa àwọn ọmọ wípé ńgbà tí ọ̀sẹ̀ bọ́ ọ̀rọ̀ rẹ̀ ọjà sí iná wájú ọlọ́run báyà alukùránù àti ọ̀rọ̀ rẹ̀ ànábì ṣe wí yìí àwọn ọmọ tí wọ́n ti ń wá bí tó jẹ́ pé nípa wọn òun ni wọ́n gbà wálé ayé bó wá ni ànábì ni Allahu alamu ọlọ́run ti mọ irú iṣẹ́ tí wọ́n ṣe Ọ ẹbọ làwọn náà bá yà ọlọ́run ti mọ̀ báwọn ọba sì ní rìn lójú kan ẹbọ ọlọ́run ti ó fẹ́ pé gbogbo nǹkan Ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́mà Ànábì sallallahu alayhi wa sallam nínú àdíjì aṣíwájú wa ni yọ́n sí ọlọ́nàbí jókòó ń yà ń kókó bí yìí ó fi ń gbálẹ̀ ó fi ń lulẹ̀ anábì wá gbórí sókè ó ní màá mi kún mi nafsi màá fò sa ọ̀sán mi kan tọ́lọ́wọ́n ó pè kọ́ máa mí lórílẹ̀ ayé yìí ilà wọ̀kọ̀dé alima manzilu a manzilu manzilu a mina lìjẹ́ nàti wọ̀nà Allah. ibi ẹ̀mí yẹn ó ẹka ẹ̀ka inú náà ni tàbálì jẹ́ náà ni ọlọ́run ti máa ọlọ́run ti máa kọ́ọ̀lù sọ fún ya Rasulullah bọ́bá wá rí bó ṣe wí yìí fálímọ̀ nààmà nígbà ọlọ́run ti bí kálukú kí ló tún kẹfà máa ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ kálukú ibi tí tí ọba afọlẹ́ ẹni tẹ́kì kí ló dé fi gbára lé ntọ́lọ́n bá ti tọ́ba ti pápá kọ́ ànábì sọ fún abẹ́ ìmánu kálukú yóò máa ṣiṣẹ́ fọ́pọ̀lù lima khuliqalahu ìtọ́lọ́n bá wá kọ́ mọ́ kálukú òní òjò máa rọ̀ lọ́rùn tẹ́ni ọba kọ àkọọ́lẹ̀ dáadáa rẹ̀ mọ́ yóò lò kálukú ní tá a bá kádàrá lé lórí òun náà máa rọ̀ lọ́rùn gbàsíjókòó mi ní ṣe ìrẹ́pẹ̀ mi lójú ẹlòmí kàjọ ọ̀rọ̀ lọ́rùn nítorí tá a ti kọ́ máa pé owó ò ṣe ká òní kò ní ṣiṣẹ́ àṣegbáládá níwájú ọlọ́run. a gbọ́dọ̀ nígbàgbọ́. Ọlọ́run subhanahu wa ta'ala ọba tó mọ gbogbo nǹkan ni ó sì kọ gbogbo nǹkan sílẹ̀ ó sọ fún wa níbi kan pé má farratna fil kitabi méjì kìtàbù yẹn méjìlá lè tu a lè tú kìtàbù yẹn a lè tú sí Lawhil Mahfuz ibi ọlọ́run kọ ọ̀ràn kádàrá wa sí tá a mọ̀ sí láwọn ilé máa fò ọlọ́ni máa fà rọ́tìnà A àbí ní ṣe àfi kíní kan lẹ̀ tá a kọ sínú láwọn ilé máa fò nínú ọ̀ràn ẹ̀dá ó fi dórí wípé ó ṣe gba ọ̀sàwò ọ̀nà rò iye ìnàró tó nà àtikọ́ iye ìjókòó tó ń dò àtikàkọ́lẹ̀ àfi kíní kan lẹ̀ táwọn ọlọ́run ọkọ̀ ó sì lè tú sí alukur'an kìtàbù yẹn lè túmọ̀ alukur'an wípé máa ń faratna fẹ́lẹ̀ kìtàbù kò sí kí ní kàtà fílẹ̀ inú alukur'an tá a sọ gbogbo tẹ́ bùkátà sí pátá gbogbo ẹ̀ lábẹ́nubà níbo míì nínú súrọ́tù yẹ̀sí àyà kejìlẹ̀ ọlọ́run wà kulla shay'in àsọ iná wò. ọlọ́ni gbogbo nǹkan ti kọ àti jópa àti kó sínú ìwé tó fojú hàn. kí èèyàn tó lè nígbàgbọ́ nu kádàrá ta ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀ranyàn òun ni kéèyàn nígbàgbọ́ nínú wípọ́lọ́ subhanahu wa o ó ti kọ ọmọ gbogbo nǹkan ó sì ti kọ gbogbo nǹkan. ẹ̀kejì nínú mọ́rítàbà. èyí tí wọ́n béèrè lọ́dọ̀ wa. kùnláṣẹ́ yìí ń kọ́lá kínà òbí padà rẹ̀. tá a fi nígbàgbọ́ nínú kádàrá nígbàgbọ́ tó rinlẹ̀ lẹ́yìn wípé ọlọ́run ọkọ̀ gbogbo nǹkan ó sì mọ gbogbo nǹkan òun lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta. òun náà ni wípé Ọlọ́hun subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dá gbogbo nǹkan òun ló dá gbogbo nǹkan tá a bá ti nígbàgbọ́ wípé ọlọ́run òun ló dá gbogbo nǹkan káwá bọ́ kádàrá rẹ̀ kò yẹ ká gbé jìnnà ẹni tó lè ṣẹ̀dá nǹkan tó àti ṣẹ̀dá nǹkan kó fi agbára rẹ̀ kádàrá rẹ̀ kì í ṣe tá a lè gbé jìnnà ọlọ́run níbi ọlọ́run ọlọ́run ni mo òní ni mo dá ti àwọn nǹkan wọ̀nyí òun la gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ àátún nígbàgbọ́ nínú wípé ń tọ́ bá wu ọba yìí òun ní máa ń ṣe nínú àwọn pèpele tá a gbọ́dọ̀ gbàgbọ́ ni àwọn àyà pọ̀ nínú Al-Qur'an tí ń jú wa níwèé wípé ọlọ́wọ́n ọba wa yìí ọba lè ṣe ni lẹ́rìí gbogbo nǹkan. Allah. bàbá ń sọ̀rọ̀ nípa kádàrá ọlọ́run ti kọ gbogbo nǹkan ọlọ́run kọ pẹ̀lú àwọn ìpè tó ti ṣáájú ìpè gbogbo alákọ̀ọ́kọ́ òun nígbà tọ́lọ́run ò tí ì dá gbogbo nǹkan àkọ́kọ́ ń tọ́kọ́ dá òun ní kálàm ọlọ́run dẹ̀ ń máa kọ gègé ń sọ fọlọ́run pé má dà áàtù kí ni mo fẹ́ kọ ọlọ́run sọ fún gègé pé kọ ti ń dà kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ àti gbogbo tí wọ́n dà at ọlọ́run ẹ̀dá lódì wọn seventy thousand years tó ti ní kíkálà mo kọ tó wọ́n dà àti tí wọ́n dà kádàrá alákọ̀ọ́kọ́ nìyí. ìpè búbú kádàrá ẹlẹ́kejì òun làbí sì ta sọ lẹ́ẹ̀kẹtán òun nígbà tọ́lọ́ subhanahu wa ta'ala tó dá bàbá wa nábì Adam ó pòwe ìwálé ayé ẹnì kọ̀ọ̀kan ìmọ́lẹ̀ kọjá lórí àwọn kan ọlọ́run láwọn tí mọ́lẹ̀ kọjá lórí wọn yìí àwọn ni wọ́n wáyé tí wọ́n máa ṣe tèmi ọlọ́ àwọn míì ìmọ́lẹ̀ yóò kọjá lórí wọn àwọn tí ò ní gbélé ayé ṣetán lọ́rùn rèé ilẹ̀ àwọn sàábẹ́ fi sọ bá nẹ́bí pé tọ́ba ti rí bẹ́ẹ̀ kámọ́ wulẹ̀ ṣe wá sí mọ́ nígbà kádàrá ti lọ lórí àwọn kan pé wọ́n ṣe tiẹ̀ wọn ò ní ṣe tiẹ̀ ànábì padà sọ fún wa pé ẹ máa ṣe wá sí ẹ máa ṣiṣẹ́. ìpèbùbù ẹlẹ́kejì rèé ẹlẹ́kẹta òun ní ìpèbùbù takọ̀díì. tí ń bẹ ìpè ti èyí tí máa ṣẹlẹ̀ umuri tí wọ́n pè bùbù fún sẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa òun nigba tí kálukú wa bá wà nù wa tá àti ìdáyé gbogbo tá a jẹ láyé wọ́n tún pè bùbù rẹ̀ fún amẹ́ nínú àdísì tánàbí sọ fún wa wípọ́lọ́ subhanahu ó ń kó ẹ̀dá ọmọ ènìyàn jọ nínú ìyá rẹ̀ fógójì ọjọ́ yóò wà ń bẹ̀ ní àtọ̀ ogójì ọjọ́ kejì ní ẹ̀jẹ̀ ojókòjì ọjọ́ kẹta yóò di báásí lẹ́yìn ẹ̀ lọ́lọ́wọ́ wà á rán màlẹ́kà sí wọ́n fi gbólóhùn mẹ́rin mọ́ bíkẹ́tìmì rìsíkì yìí wà ájàlè àásìkí tí ó lò láyé wọ́n fi hàn nínú ìyá rẹ̀ olóríire ni ó jẹ láyé wọ́n ti fi hàn nínú ìyá rẹ̀ olórí kejì ni ọlọ́mọsíwá lórí ìburú wọ́n ti fi hàn nínú ìyá rẹ̀ ìgbà tí ó lò láyé wọ́n ti sọ fún àkàmọ́mọ́ ni. ìpè bùbùkẹ́ nìyẹn ti ń tọ́ka pé kádàrá wà ẹlẹ́kẹ̀rin òun lèyí tí máa ṣẹlẹ̀ lọ́dọọdún hauni tọ́lọ̀ subhanahu wa ta'ala máa ń pín ètò ìtíkàlùkù wó lọ́dún kọ̀ọ̀kan àwọn àfẹ́ wípé nísùn sábà òun ni wọ́n máa ń pín fún gbogbo àwọn màláìkà ṣùgbọ́n wọ́n gbà pé nílẹ̀ látọ̀lá kọ́dìrì ni wọ́n máa ń hà ní ayò fọ́rọ́gbò kúlà hamurin àkè ẹni akádàrá pé yóò sọrí ire lọ́dún yìí ó sì máa jọ́dún yìí ẹni títí ń ga tẹ́lẹ̀ táà ti kọ pé iye ọdún báyìí ní gíga rẹ̀ ó dópin ọdún yìí ni kó dúró ètò kádàrá lórí ọmọ èèyàn kádàrá kan bẹ tó ń òun ṣe dédé ayọ̀ ọlọ́run tó ní kulla yaumi huwa àṣà ọlọ́run ọba wa gbogbo ògbà lójoojúmọ́ ní ṣiṣẹ́ ẹni tá a kádàrá rẹ̀ lọ́dún ọjọ́ kan ọlọ́wọ́ sọ fún àmàlẹ́kà tí wọ́n pé dáadáa pé òní ni yorùfà káwọ́mà yorùfà káwọ́mà wọ̀yẹ́ tààrù àkàrí nínú àdísì tí àwa ìṣàgbà wa mò ń gé e nítorí básìkò wa sí gbàmọ́ tá a bá ń sọ̀rọ̀ kádàrá kò ní nǹkan kan ṣe pẹ̀lú wípọ́ lọ́hùn ọ̀kadàrà pé èèyàn ọ̀sẹ̀ ó tún wá bínú sí ẹsẹ̀ ṣàgbé tí ọba ní bínú sí kò ní fi ẹni tọ́sẹ̀ sínú náà àìsọ pé ọmọ sí àbí ọmọ sí ọmọ àwọn míì wá lè máa wo wípé tí àmọ́ wọn tàbí sọ ìṣedéédé bá ọmọ sí ẹsẹ̀ tẹ́nìkan ń ó sì tún jẹ́ yẹ. ó tún jẹ́ yẹ. gbogbo agbègbè ibi táwọn èèyàn ti máa sọnù nínú kádàrá ni ọlọ́mọdé àsọnù ọlọ́run subhanahu wa ta'ala ọba tó jẹ́ sí wípé ó nífẹ̀ẹ́ àwọn olùpáyẹ̀ ó fẹ́ràn àwọn olùṣe dáadáa Ọ fẹ́ràn àwọn tí wọ́n ń dúró déédéé ó sì yọ́nú sí wọn eléyìí náà fi hàn nílẹ̀ wípé ọlọ́run máa ń fẹ́ràn àwọn kankan ó nífẹ̀ẹ́ ọba tí máa ń nífẹ̀ẹ́ ìfún àdìsí mi ń bẹ tó gbé wá pọ́lọ́run máa ń nífẹ̀ẹ́ àwọn pọ̀ iná gbogbo dáadáa ni kódò ó nífẹ̀ẹ́ túbá tó lóhun ọ̀sẹ̀ bí ìfẹ́ mi sí arákùnrin kan àbí bí ìfẹ́ irú ìfẹ́ tí mo ní sí ẹni tó tún bá ọ̀sẹ̀ ọlọ́run mọ́ bínú mi ṣe dùn sí tó ó dàbí ìdùnnú arákùnrin kan tí ń lọ ìrìn àjò tó jágùn ó gbé tí ó jẹ lérí nǹkan ẹ̀gún ẹ̀ in ó mu ó sórí nǹkan ẹ̀gún ẹ̀ in tó fẹ́ lò ó kó sórí ó wá ń lọ ìrìn àjò ó mú lómi ó dúró igi kan ó so àti gbogbo ẹrù orí àtowó àti dúkìá ó so mọ́lẹ̀ ọba fẹ̀yìntì gi ibi ó ti gi òun ra lọ ṣùgbọ́n gbà tí ó dì í wọn àjò owó bí ó so nǹkan àgbọn ẹ̀ máa ó ti já ó ti lọ ibẹ̀ ló ń jẹ́ wà ibẹ̀ lomi tí ó mú wà ibẹ̀ lówó tí ọ̀nà wà ẹ wò bí bànújẹ́ rẹ̀ ó ṣe tó ọwọ́ àforí ti gi òrònú ọ̀bànújẹ́ pípọ̀ lòun ti ṣe pípọ̀ lòun fẹ́ kó gbà ó ti parí bí kò bá dé ibi tí ọ̀pàá ń náà rè òun ò ní ìdíkọ́ ọmọ dára òun láàmú káàkiri ọwọ́ àfẹ̀yìntì gi yẹn tọ́lọ̀ bá sì fẹ́ kẹ́yàn onírànà kan ní mú wá níkẹ́ ibi tí ń ronú tí ń banújẹ́ ọlọ́run òfin ọbanújẹ́ ọlọ́run bá fò gbé ó fi oorun kù lọ́ba tún sùn lọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún sàábí náà lójú ogun kan afọ kó lè jẹ́ fàyàbalẹ̀ gbogbo tẹ́ ẹ ọkàn yóò lè balẹ̀ nígbà ọkùnrin yóò wá padà jí lọ́ba tún rírà kúmí ẹ̀lẹ́gbẹ́ gbogbo ẹrù tó rù gbogbo tó dì í bẹ́ẹ̀ ó tún gbé wá padà ẹ wò ó ṣe tó ti rò fóun ti rá sí àjò inú ìtọ́wá omi inú rẹ̀ ó ní anna rọ́bùkà pé ṣàpẹ̀lú ti dùn pé ìrẹ́lẹ́ ìrọ̀lẹ́ èmi lọ́lọ́run rẹ ìwọlẹ́rú mi ìdùnnú ọ̀jẹ̀ ọmọ tí ń wí mọ́ ìtọ́fẹ́ wí ni pé ọlọ́run lọ́ba mi tí máa sì ẹrú rẹ ní sì máa jẹ́ ọwọ́ sì wí pé ọlọ́run ni ẹrú òun òun lọ́lọ́run ọmọ sí ọlọ́run níbi inú rẹ ṣe dùn tó yẹ tó ń sì wí inú èmi ọlọ́run dùn sẹ́rù mi tó tún bá kó bí ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó lọ ọ̀sẹ̀ mímọ́ ó fẹ́ pọ́lọ́ àmọ́ dúdú a máa fẹ́ bẹ́ẹ̀ náà ni máa bínú sí àwọn kankan tí èèyàn bá ṣe àwọn ọmọ nìyẹn wọ́n pín sí mẹ́ta lórí ọ̀rọ̀ wípé nígbà ọlọ́run kádàrá ẹ̀ṣẹ̀ tí èèyàn ṣiṣẹ́ tí ó tún wá jẹ́ ń ya rẹ̀. nínú wọn làwọn àwọn ọ̀sẹ̀bọ àlùmọ̀ṣù àwọn ọ̀sẹ̀bọ. tí wọ́n gbà pé kádàrà ń bẹ lóòótọ́ ṣùgbọ́n wọ́n gbà wípé kò sí ti ń jẹ́ sèyí mọ́sẹ̀ yìí tí sèyí mọ́sẹ̀ yìí bá tún ti wà tí èèyàn wá ṣe tọ́lọ́hún sì jẹ̀yàn yà ká sì gbà fóun lọ́kàdàrà gbogbo nǹkan àjẹpábò sí ni lọ́dọ̀ táwọn àwọn kan àwọn gbà wípé àwọn ọ̀tí ẹ̀gbà pé kádàrá wà bí ṣe mọ́ṣe bá ń bẹ lọ́dọ̀ tiwọn pẹ̀lú màsí ọlọ́ọ̀ni tọ́lọ́mbà fẹ́ kéèyàn ó ṣe ni àwọn mùtásílà àtàwọn tó bá farajọ wọn àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó jódodo ọ̀rọ̀ pọ́nbélé òun náà ni wípé kọ́lọ́wọ́n sọ pé ká má ṣe nǹkan kó sì tún jẹ́ ọmọ èèyàn níyà lórí rẹ̀ déédéé ni torí kọ́lọ́ subhanahu wa ta'ala nígbà tí ó ti pàṣẹ tí ọ̀dá wípé ká mọ̀ ṣe ohun tí ọ̀dà wọ́n pa wá láṣẹ dáadáa ìmọ̀ tẹ̀láṣẹ lójú ọ̀nà dáadáa ìgbà fọ́fin ẹ̀mí àìtẹ̀láṣẹ tá a fi ń ṣe tí ọ̀dà ìsaborí kunkun sófin ẹ̀mí káwá jẹni tó ṣe aborí kunkun sófin ẹ̀mí níyà ká kẹ́ ẹni tó tẹ̀lé òfin ẹni déédéé ni lọ́dọ̀ ẹni tó dání bí àwa náà ṣe lè ní ọmọ méjì tá a sọ pé kìíní kejì wọn pé ẹ lóko ìkan wá lóko àmẹ́jì lóko ìkan lóko oko tí bàbá ní wọ́n roko roko mọ́ngòrò nǹkan kan ní lọ́ka mú. ọ̀sán ọlọ́sàn mi lọ́ka. ìkan òun roko tí bàbá bìràn wọ́n wá délé tí bàbá bá mú èyí tí ò roko tọ́nà sábù àníbù tí bàbá bá wá fún èyí tó roko lọ́wọ́ gbogbo lọ fowó èkó fúra búrẹ́dì kọ́ kọ́ wá gba mílíkì kó fi wútí sí sáàpọ̀ sábòsí ọ̀sábòsí bẹ́ẹ̀ gẹ́ lọ̀rọ̀ tiwa náà rí níwájú tani níwájú Allah subhanahu wa ta'ala kọjú ọmọ èèyàn níyà látara wípé ọmọnìyàn ọ̀tẹ̀ ló fi ẹ̀ kìí ṣe àbòsí kò sì jáde nínú wípé òun náà kọ́ kádàrá wípé kò ní lè ṣe. tá a bá ń sọ̀rọ̀ nípa kádàrá ọmọnìyàn máa tún lo kádàrá láròjàre tí wọ́n fi ràròjàre wípé. tí wọ́n fi kádàrá ràròjà ese ẹsẹ̀ ọmọ èèyàn máa fi kádàrá àfimọ́ ràròjà rí ẹsẹ̀ tọ́mọ ènìyàn sọ wípé sọ́lọ̀ ọ̀wá rí mi sí òrì mi gba mọ ohun tí àwọn ti ná ọlọ́run fẹ́ kó wọn mú ni ajẹ́ pé kádàrá tòun nù ẹ̀ mọ́wulẹ̀ dààmú. àyùhán mọ́ àná. fi ẹsẹ̀ tí ó fi ràròjàre kádàrá tí ó fi kádàrá ràròjàre ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ lọ rí o. lọ́wọ́ àwọn jìnnà kọjá àlìná kò lámà fi kàlùmí dínà. lóòótọ́ ni ọlọ́run rí ṣùgbọ́n àìsísẹ́ ẹ̀sìn mi máa dẹ́ṣẹ̀ yẹn kèé sàròjàre kádàrá a lè fi kádàrá ro àròjàre lórí ẹ̀. Ah kí ló dé nítorí bọ́lọ́hún ti kẹ́ ọmọnìyàn onígbà tó ń dá wa òun fi mọ̀mọ̀ wá alihamaha fujuraha watawaha ẹ̀mí wa ìtòhun fẹ́ tóhun ọ̀fẹ́ òun ti fi mọ̀ kọ̀dà afúláhà zàkà. bóun ṣe fi ilẹ̀ àmùmọ́ tóhun lọ sí Ìbàdàn. láti fẹ̀tà wà yìí tó ọmọ wípé kó o gbé láti bí yìí o fi dá lágẹ̀rẹ̀ sí mo gbà láti bẹ̀ mẹ́fìà ọmọ Babáfẹ́mi Awólọ́wọ̀ ọmọ tọrọ bẹ́ẹ̀ tó èdè pẹ̀tù wà bí ọmọ jà lọ dé kiri tó fi lọ ta ọlọ́ni òun ló fi yí ọ tó o bá fẹ́ fi ẹsẹ̀ tó fẹ́ fi kádà rárá ròjàrí ẹsẹ̀ níjọ ọba fẹ́ lọ Ìbàdàn ńgbà ọba dé oríta tí a ti máa lọ sọ́nà lẹ́sàyẹn O ní máa lọ sọ́nà kùtù ọ̀wà náà mọ́ ọ̀nà lẹ́sà Ìbàdàn lọ́lọ́ tó ọba wá délé sàtán lọ́ọ̀sẹ̀ wá yà wá sí àkúrẹ́ tó ọba dàkúrẹ́ tán ọjàgbá èkìtì àtẹkìtì ọlọjà lọrin àti lọrin ọmọgbọ wàsógbòmọsọ àtògbòmọsọ ó fi dọyọ ó tún yà lọyọ ọ àjáwò àti wo ọmọ àtúwàṣẹmọ lọ bàdàn tí a bá wà bí ó léèrè pé bó o lọ ṣe é rìnrìn báyìí ó pè kádàrá náà ni. kádàrá ni kádàrá ni ọyọ fi kádàrá rà rùjàre léwu náà pé kádàrá gbogbo wa lápá ló pé ọyọ̀ wọn tọ́jú ẹ̀yìn. nǹkan kan ise ti ṣe tí ọba ní bùkátà ní gbogbo omi tí anélẹ̀ yẹ á sọ para ọ̀yà. epo tí sọ bẹ́ẹ̀ ni ìlẹ̀ àmọ́ ọlọ́run tó fi mọ́ mi wípé tí bá ń lọ ibì kan tọ́nà kan sì yá lọ gẹ́gẹ́ bí tó ní làákàrè ọ̀nà tó yá yẹn yí tọ̀ ọ̀nà tó ìtọ́lọ̀ subhana tó fẹ́ràn òun ló yẹ kó máa ṣe kò yẹ kó ṣe ìtọ́lọ̀ wọ̀ fẹ́ tí ọba tí wọ́n lè fi yẹ àròjà lé kó fi kádàrá àròjà rí ẹ̀ pé kádàrá òun lórí kó wọ́n máa rìnrìn kiri a jẹ́ pé ò lè fi àìsìn ọlọ́run ò lè fi kádàrá àròjà rí ẹ̀ wípé kádàrá rẹ̀ owó oníbi ayé àtàwọn wáyà bíi. ká wa náà wé kó lè yé wa torí délé yìí ọ̀rọ̀ kádàrá bí mo sì sọ fún wa kò sọ tá a lè gbé ibi báyìí tá a lè gbé bẹ̀ sọ̀tán ẹnu èyí tá a wí yìí náà ọlọ́run yóò ṣe wá láǹfààní. mo sọ fún wa wípé bàbá ń sọ̀rọ̀ nípa kádàrá ohun tọ́lọ̀ subhanahu tí máa mú wá fẹ́dà oríṣiríṣi ni ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹ̀ òun ló dọ̀rọ̀ yàn ká sọ wípé ọmọnìyàn ọgbọ́dọ̀ gbàgbọ́ ó ti sọ fún wa bá a para wa bá gbà láti yọnu sí tá a dà bá àwọn ẹni ṣáájú ọ̀dà a gbọ́dọ̀ gba gbogbo ntọ́lọ́n bá ní ó ṣẹlẹ̀ sí wa gbọ́ mọ́sí mi gbọ́ ṣùgbọ́n káwá sọ wípé ń gbo ti ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ yọnu sí tó jẹ́ pé kò gbọ́dọ̀ lápá afẹ́yìn a lè sọ bọ́lọ́n pé tọ̀ mo gbà pé kádàrá ni tó ní ó ṣẹlẹ̀ yóò sùn mọ́ kò dùn mọ́ mi ní nínú. sáwọn pé tó bá dọ̀rọ̀ yẹn káyọ́nú sí rúgbọ́rọ̀ ọ̀gbọ̀nà jáde nítorí wí ni pé ó sì dùnmọ́ inú rẹ̀ náà ni ọmọ gbọ́dọ̀ pa agbọ́n tí mo sọ yé ọ̀rọ̀ àyàn ni ká nígbàgbọ́ pé mùsíbà tún ṣe wá ọ̀dọ̀ ta ló ti wá ṣùgbọ́n kìí sọ ọ̀rọ̀ àyàn ni ká ṣe kí ni sí gbogbo mùsíbà a lè wọ́n fẹ́ bóyá èèyàn ó ń ṣe kankan ó mú kinní yìí lọ tàbí kankan ṣẹlẹ̀ mùsíbà kan dé ọlọ́run ó lè gbàánú tó ṣe fún yàn nínú òwò owó ń lọ́lẹ̀ èyí ò ní torí ẹ̀ máa sáré kiri èèyàn gbà pé ọlọ́run ló mú wa ṣùgbọ́n wọ ọlọ́run ètò bẹ̀rẹ̀ bísíǹnẹ̀sì mi báyìí ọlọ́run irú tó bá bísínẹ́sì ti jọ́hun ìfẹ́ hmm. lú ẹ̀mọ́ ọlọ́run o délé yìí ó ṣe kí ni ó ṣe sóore. bá a bá ti ní ìgbàgbọ́ yẹn kọ̀dọ̀ náà yẹ ká pé agbọ́dọ̀ yọ̀lú sínú ẹni ká tó wá pé abẹ̀rẹ̀ bísínẹ́sì mi ẹ̀kọ́ lọ́wọ́ sí ẹ̀tún ó tún wá mú kó lè mọ̀ pé olùgbàgbọ́ tó tọ́ ni mí ẹ̀ẹ́mọ́ni wà ó mú un tó ṣẹlẹ̀ ara. àyè béèrè tí ó aburú dáadáa là máa ń béèrè lọ́dọ̀ ọlọ́run bàbúrú bá wá á gbà pé ọlọ́run wa a sì wa ó ti lò òun ni ó sì fi fa oríire wá fún wa nínú sẹ̀mí ayé wa wọ́n mọ́ sálẹ̀ ìgbàdúrà wa wọ́n mọ̀ ọ wà ní ọ̀dọ̀ wa pàápàá àwọn sọ̀rọ̀ wọ́n má fa ìbéèrè jáde èlè gbé ìsọ̀rọ̀ sọ gbogbo ọ̀rọ̀ kádàrá tán àwọn àbéèrè tá a bá ní ní fásitì tó bá kúnlẹ̀ láti fi gba ìbéèrè tèmi náà bá mọ̀ dáhùn rẹ̀ ní dàwọn aló rẹ̀ èyí tí ń bá mọ̀ ní sọ̀fọ̀ àpé mọ̀ èyí ṣe lórí ọ̀rọ̀ kádàrá nìkan lórí gbogbo nǹkan ni hmm. ọlọ́run nìkan lọ́ba tó mà àwa tí a ti sọ̀rọ̀ ọmọ akéwùlà wa àwọn wá ìmọ̀ ni ọlọ́kọjẹ́ kí màá náà ọmọ ọmọ alékún èyí tá a bá máa ń bẹ̀ aṣọ máa wa tí wọn agbàmọ̀ lọ́wọ́ wọn bí a bá bá kú bàbá náà ni máa kú wọ́n tún sẹ́kù ọlọ́mọ ti mú wọn kú mẹ́ ọ̀la àti tóbi ọlọ́run èyí tá a gbọ́ èyí tá a bá wí tọ́ bá ṣe ní orí ewu tọ́ lóhun sọ àtàlẹ́bí ẹ̀sọ́ ń bẹ̀ ọ̀dọ́ ọlọ́run ti wá àràkádà àràtà sọ̀rọ̀ ẹ̀ náà èyí tá a bá wá wí bẹ̀ tó kù bí ẹ̀ka àtó tọ́jẹ́kọ́já sì sọ kíkéré ma wa òun ló bí ọlọ́wọ́ àtòjí sí ẹ̀yọ ọgbọ́ yọsẹ̀ fóòmù èyí tá a bá sọ lórí ẹ̀ tó kù bí ẹ̀ka àtó tó jẹ́ àṣìṣe ọlọ́wọ́ ọba kọ́ mọ́ fi mú wa lọ́ba náà látọ̀ àfihàn إن نسينا أو أخطأنا سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إلا أنت نستغفرك ونتوب إليك Dípò ẹ̀mí tí kò ní bó sì bá láéláé. Àbábò ẹ̀mù ọlọ́run yóò ṣe yóò. Àbábò ẹ̀mù ọlọ́run yóò ṣe fún Lórí ọ̀rọ̀ gbé sí ẹnìkan ni àbí kò sí Àwọn kankan bẹ̀ta kó lè sọ̀rọ̀ fún. ṣẹ́kùn máa yà ká máa má fi sọ̀rọ̀ yàn báyìí pé kẹfẹ́ níjọ́ tó ń ó sì kírun àwọn kan ní ìgbẹ́ tó jẹ́ pé wọ́n pè ní àbá ẹ̀dàbí gba pé bí náà ni mo fi wá sọ̀rọ̀ yẹn pẹ̀lú IBC IBC tọ́lọ̀ yìí sọ níbẹ̀ pé àròjà rẹ̀ wà á tà lórí àkídà wọ́n máa fi wọ́n máa a máa fi gbà búburú èèyàn àyìnmọ̀kẹ́ wọ́n a máa fi gbà búburú èèyàn àtàwọn kan míì bóyá parí ọ̀ka agbára èèyàn ọ̀ka wọ́n máa fi gbà búburú èèyàn mi sọ fún ọ wípé wọ́n gbà búburú ìfẹ́ máa dá pé nítorí yóò kò dájú kí èso ìdókòwò sí èyí ṣèdókòwò kàmpé òsínbáṣe sọ tí ò ní sọ pé àbí wọn kà pé fún ẹnìkan ìṣe ìdókòwò ṣùgbọ́n tó jẹ mẹ́sìn bẹ́ẹ̀ mọ̀ rárá ń ní ànàná òtítọ́ èmi rẹ̀ fún olóṣèlú òtítọ́ tẹ̀lé pẹ̀lú ọ̀rọ̀ ìṣèlú. ibù tí ọba jẹ́ ti torí tí wọ́n máa ń yan ìsìláàmù mẹ́kọ wọ́n máa kọ̀ka ìsìláàmù kéré kéṣe tí wọ́n gbé lọ́yìn làwọn sáré tẹ̀lé èyí sọ òṣèlú tí wọ́n gbé lọ́yìn lẹ́yìn làwọn kú sí ọmọ sáré tẹ̀lé tí mùsùlùmí ti ń kan yé wọ́n gbé kárí tọ́lọ́run torí tọ́lọ́ àtànábì náà gbé ká orí tí kálukú ọjà àti tọ́fẹ́ dà láyé òun ni wọ́n gbé ká orí ẹ̀ náà ni kálukú dẹ̀ ti ṣe tó ń ṣe àwọn alákan fojú ẹ̀sìn wo kankan pé bá tẹ́lẹ̀ kan bóyá ó jẹ́ kankan bọ́bá jẹ́ ti ń gbé kalẹ̀ lọ mú ọ̀gá àfà ilé masasi yín tàbí inú ìjọ yín wá kọ́jẹ́ ti ń gbé kalẹ̀ lọ tìbọ̀ ní tí ń ṣe òun náà lòun padà sí i ẹgbọ́n tí wọ́n sọ fún wa olóńgbò padà oníwọ̀n padà sí àbámọ̀ ńlá tá a bá fẹ́ ṣe ní téèyàn lọ sẹ̀sìn lọ́hùn àti lẹ́lẹ́tì plan ẹ tá à ń pariwo kiri ní ìsìn sáwà la gbé níbẹ̀ sáwà la rán sáà ní plan kí ni plan mùsùlùmí lórí rẹ̀ ẹ sọ fún mi sáà ní plan fún kí la gbé kalẹ̀ wá ń gbà tí ń lọ iṣẹ́ àwọn la fi rán kí la fi lé lọ kí la sọ pé tí wọ́n máa ṣe rè níjó lajó kó tá a lọ bá lórí ìsìlámù rẹ̀ gan níbo lọ dé ìwé ló kù sí ìwé ló kù sí ee ibi tí kálukú wa bá lọ ìta fẹ́ jẹ làwọn náà lọ béèrè mẹ́ káfá wa lọ tí ó gbà ní ọjẹ mẹ́ ipò tí wọ́n fi kálukú sí tí ó dé oníkálukú lọ béèrè ohun tó dójú ṣe tí wàá dá àpánukọ lórí ẹ̀jẹ̀ ká lọ́ọ́ ká lọ lọ́wọ́ pé ọmọ ìyá wa ni bàbá àwọn ń ṣàṣìṣe nígbà lẹ́nu wá ń gbọ́rọ̀ nígbà ládìde tá àjókòó mọ́ àmọ̀ bọ́ yá àwọn alákànwó láwò lọ́sùn wọn pé àwọn kan ti pọ̀ lọ́dọ̀ tèmi tí n ti lè pè ṣe wá sínú ládàrájà tí kálukú wọn tí mo ti rí ó sún wọn táwọn ń gbé sí pẹ̀lú ibi tí wọ́n wà wọn ò tí ì débẹ̀ tó sẹ́yìn bàtì wọn ì débẹ̀ àwọn kan tá a jókòó sí àti débẹ̀ sí àti débẹ̀ ọmọ bẹ́ẹ̀ nìkan mo bá jókòó ìjókòó tí ò tó rú tí gómìnà wà yẹn mo bá jókòó mo bá wọn jókòó just under the pé wọ́n ń ṣe ayẹyẹ ayẹyẹ ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́kọ̀ọ́sẹ́ ìjọba retirement. ó ní ní àbáyé wọ́n lágbára kí wọ́n sọ fún ọdún program kí wọ́n má fi celebrant dance dance síbẹ̀ wọ́n wà ní program ó ní ní àbáyé ó jó àbáyé tọmọkẹ́ ó ti ń jó tẹ̀sẹ̀ gbogbo ó ní àbáyé tọmọkẹ́ tọmọ tú. bàbá ẹsẹ̀ kọ́lé nkéwù ni gbogbo ti ń kalẹ̀ nu àhàn tí lẹ̀ ti ń hárí kàkéwù àbúkéwù là gbogbo ntọ́mọ náà ẹsẹ̀ ọgbọ́ ni wọ́n ṣàlàyé ẹ̀ fún ni ẹni tó gan tí wọ́n bá kì í bẹ̀ yọ ẹsẹ̀ kọ́ kèsì náà làwọn àmúlò lọ́gbìn gbàtọ́ ipò kó wípé a wà á lò ó láti fi kófìtì nàbà tàbí pa akọ̀yìn sí ẹja akọ̀yìn sí lèmọ́mù tí kírun lé yín kan tí ń wo yẹn nìkìlọ̀ náà hmm. kí lè á ṣe sí. Hmm. Hmm kílẹ̀ ṣe sí ewé tó jẹ lè mọ́. ẹ tó ń kírun lẹ́yìn ẹ̀ lọ́rẹ̀ mi. ẹni tó di tó ń kírun tó ń tọ́ ṣáájú kí tó di tó sábà tí oògùn kílẹ̀ ṣe sí. àsọlẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń wò ń tí wọ́n bẹ̀rẹ̀ tí pariwo pé kèfè fún ẹ jẹ́ ṣe definition kúfùrù kásọ tí ẹ ń jẹ́bọ inú gbogbo ti ń jẹ́ àfáyé tí ó mọ̀ ní bábá mo rẹ̀ lẹ̀ tàbí mo pé ohun tó ṣe dáa bẹ́ẹ̀ bá lọ wo ẹ ti bá ń gbọ́rọ̀ yìí dáadáa lásìkò tí ọ lọ síbi ọ̀sán tí wọ́n ṣe mọ lọ́rọ̀ sí ní pépà tí rédíò gbé tí wọ́n sọ lójú ọ̀nà wípé àdánwò tí a ní tí yóò bá ní nìsín ni pé wọ́n mọ yàtọ̀ àṣà sí òòṣà wọ́n mọ yàtọ̀ ẹ̀ ìṣòro nù wọ́n ti da gbogbo ẹ̀ pọ̀ wọ́n bẹ àṣà làwọn ń ṣe àṣà lẹ́yìn ṣẹlẹ̀ débẹ̀ dání kí olóògùn lọ́mọ kọ́jẹ́kẹ́ ẹ̀dẹ̀ ní sasa sọlọsà ẹ ń gbọ́ sáré ọ̀pọ̀lọpọ̀ èèyàn sún bẹ́ẹ̀ ni ọgbàgbọ yẹ kí lójú ṣe gbogbo àbá gbogbo kálukú lọ dákẹ́ wọn òsè wá àti máa ń sẹ́tọ́ lọ́wọ́ náà wọn òsè mọ́ wọn ìdúwé ọ̀rọ̀ ọlọ́run mọ́ kálukú kálukú kiri ayé ń gbẹ́nu òkùnkùn tí wọn ò gbàgbọ́ ilé ẹ̀sìn ọjọ́ kan náà ni wípé wọ́n owó ọgbà ìmọ̀ọ́mọ̀ nínú ìtí ń jẹ́ ẹbọ gan àti kò wà. eléwọ̀n ìṣòro kọ̀díyà pé ẹnìkan sọ pẹ̀lú ẹnìkan èyí tí a mọ̀ ní pé gbogbo ìgbà tí èèyàn bá lọ jókòó sí tó jókòó tẹ̀bọ tó sì ni tàbọ̀ ń nínú tọ́ba ìsìlámù yẹn jẹ́ náà kìdún mí nà wá kéde àìsìlámù tọ́ba wá ṣe ń lọ ìmọ̀ kan tí wọ́n wá padà sọ fún òun ọmọ tàbí ìkẹ́kẹ́ lòun rò pé bóyá ọ̀dà ọ̀dà ọ̀dà òun ti gbọ́ tó lóun padà tó túbá tó túbá náà lónìgbà tí ọba ti kú sùmọ́kánù kó dọ́ pé wọn ò lè gbàtúbẹ̀ sálọ́sọ fọ́ fún wọn ò lè gbàtúbẹ̀ lẹ́nu tí wọn bá ní gbàtúbẹ̀ lọ́ba àníṣe wá àṣìkẹ́ni ti gbé egún pé mọ́gbẹ̀ ìbò mọ́ nígbà wọn nígbà tó bá rẹ̀ kí ló ṣe wáàsí fún sí. a ní ṣe wáàsí fún ẹni tó rí kúta mọ́lẹ̀ tí ń pè lọ́lọ́run pé kọ́ mọ́ ṣe mọ́ nígbà tó rẹ̀ bá rẹ̀. bẹ́ẹ̀ yẹn bá kú lé lórí nìkan lọ́lọ́run ò ní. wọ́n ní ọ̀bá kú sí tó ti ronú tí ò ṣe mọ́ iṣẹ́ bó o la ṣe lọ́mọ ìyàwó ọlọ́pàtàkì ju iṣẹ́ nígbà tá a sọ̀rọ̀ òṣèlú sọ̀rọ̀ òṣèlú wọn ìbéèrè òṣèlú sì kọ́ ọmọ ìyá mi béèrè ìbéèrè tí ẹ̀sìn ni kámọ́sọ lè rí táwa a máa jà sí nínú masasi púpọ̀ àwọn tẹ́ ń jà sínú masasi lónìí kì í ṣe torí ti ọlọ́ǹgà torí lámọ̀ rí tá a fẹ́ràn ní ó débẹ̀ ìtẹ́yọ̀ ọ̀fẹ́ràn kò ní débẹ̀ náà àwa ń wa tá fi máa bí ẹnìkan bọ́ láti bẹ́nìkan sí òkè níta àwọn èyí ò kọ́lẹ̀ sí wa èyí kọ́lẹ̀ sí wa ẹjẹ́ akẹ́sàníyàn àníyàn ló ṣe pàtàkì ọlọ́wọ́sàn wa.